الحمد لله رب العالمين ولي الصالحين واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين هذا فصل الله وسيلة في الله سوى لكم جزاء تفضي غلاء كثيرين أبلغ الله سبحانه وتعالى رمضان أسمى وأولا سمى ọlọ́run tó jẹ́ àpàdé láyọ̀ àti àlàáfíà wa ó kún agbára àlàáfíà àrùsìkì ìtàkì gba àwẹ̀ náà ọlọ́run bá ṣe lẹ́yìn kọ̀ọ̀kan wa má jẹ́ àjẹ tó wà nípìnnu nítàrí nítorí wà òǹkó òkòlò fún wa ọlá ìfúnni ti lọ lọ́rùn ọlọ́lá ìlà ìlọ lọ́rùn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à bọ̀ yẹn lórí ogún pínpín bí sẹ́rí àti oṣù là kalẹ̀ ọ̀rọ̀ tá a fà wá sọ òun là ń ṣe sẹ́rí rẹ̀ lọ́wọ́ ibi tá a wá tá a wá oko kù sí ibẹ̀ náà ni a fi àbọ̀ sí. bàbá ní wàlúfọ̀rọ̀dọ̀ zákàrò àná àtúntà aṣọ nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá bí àwọn tí wọ́n ó jogún oríṣi méjì ni wọ́n àwọn kan bẹ tí wọn ti ní ìpín kan lọ́tọ̀ léyìí tọ́lọ̀ ti kú lẹ̀ fún wọn. àyìn àwọn yẹn ni àkáàbò ìṣòro. àwọn kan bẹ sẹ́ pé àwọn ò nípìn kankan tí wọn bá dá wà wọn jẹ gbogbo ẹ̀ sani kó sani sí wọn. yẹn bá ń bẹ pẹ̀lú àwọn tí wọn nípìn ìgbọ́n bá mú tí wọn tán ìgbọ́n bá ṣẹ́kù lẹ̀ òní wọn kọ̀ lẹ̀ àwọn yẹn ni àbùkábù tààfin tàbí àtàkọ́bà nínú sẹ́kù yìí bàbá wa ni wà lùsọ̀rọ̀ lẹ́tàrú àná àtúntà àwọn tí wọ́n ti ní iye tí wọ́n jẹ níbi ogún àwọn àfáà kà wọ́n wọ́n lóríṣi mẹ́fà ìran ìmọ̀ mẹ́fà ni wọ́n àwọn kan bẹ́ẹ̀ fẹ́ pé mẹ́tò oníwọ̀jẹ̀ níbi ogún gbogbo ní tó kù bá sílẹ̀ pátá wọ́n fún méjì àwọn kò dàgbà àwọn oníkọ́ ọ̀nà fún yòókù láàrin ara wọn. wọ́n ní kòmẹ́sì àti ìdajì ìdajì ìdajì ìdajì ìdákanu mẹ́rin ní one over four àwọn kan bẹ tí wọ́n dé lẹ́yìn náà. wọ́n ní tòmẹ́sì mẹ́sì ìdajì ìdajì ìdajì ìyẹn one over eight ìdá kan nínú mẹ́jọ òdi mẹ́ta ẹni pé ní two àwọn tí wọ́n jẹ́ làjì àwọn tí wọ́n jẹ́ ọgọ́rùn ìdá kan nínú mẹ́rin kúrúnù àwọn tí wọ́n jẹ́ ìdá kan nínú mẹ́jọ. bákan náà wọ́n sọ̀rọ̀ sáánì wà ní tùwọ̀ wà ní tùwọ̀ nìjírí àwọn kan lọ́dọ́ pé ogún ẹ̀ẹ́dá mẹ́ta ìkó méjì làwọn ò kó ìpín ẹyọ kan tó fẹ́ kù ẹ máa pín láàrin ara yín sọ̀rọ̀ káàlì ìyẹn tó wà pẹ́lú. nísùn rẹ̀ ìdàkejì ìyẹn ni pé ìlàjì two over three ìyẹn one over three ìdá kan nínú mẹ́ta ẹni pé ìdá kan nínú mẹ́ta tí wọ́n ìyókù ẹ máa pín láàrin ara yín. wà nísùn ní ti ìyẹn ìdá nínú mẹ́fà one over six ajẹ́ pé tabasọ nípa ààbòlì kọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ti ní òdiwọ̀n tí wọ́n jẹ níbi ogún ẹni tí ó jẹ làjì ẹni tí ó jẹ láàrin ẹni tí ó jẹ ìdájọ́ ẹni tí ó jẹ ìdá kan nínú mẹ́fà ìdá kan nínú mẹ́ta ìdá méjì nínú mẹ́ta kọ̀ọ̀rọ̀ tó yẹ tó àwọn mẹ́fẹ̀ẹ́fà ni nínú sẹ́rí ìrọ̀lọ́ tó wá ń tẹ̀ pé. وذكر مثله في ثلاثة مواضع سبقنا القرآن على صليب àyè mẹ́ta lọ́lọ́run ti dákọ mẹ́sùn ìyẹn àwọn tí ó jẹ́ tí ó jẹ́ dàjẹ́ nù. àyè alákọ̀ọ́kọ́ wà nǹkan tó wà ìdáta nǹkọ́lá mẹ́sùn nínú sọ́ọ̀tù mẹ́ta àyè ẹlẹ́ẹ̀kọ̀kọ̀lá ọlọ́run sọ nípa ìwé tí ọmọbìnrin tó ti bàrà àti èèyàn ọ̀tá ni ìyàn jáde bàbá rẹ̀ gángan ló tọ́ bàbá rẹ̀ tó wá kú yìí ó nìkan lóbìnrin tí bàbá fi lẹ̀ ọ̀tọ́kùnrin òdòdóbìnrin lẹ́nu irú ọmọbìnrin báwọn ní sùn ìdá kan méjì tí bàbá bá fi lẹ̀ lógún òmíọ̀lẹ̀ láàyè míì nínú sọ́tò nìkan ìbákan náà ayẹ̀lẹ́ẹ̀kejìlá ìgbà tó náà bá ń sọ nípa ìtí ọkọ ò ní nípìn nínú ogún tí ìyàwó rẹ̀ fi lẹ̀ ó ní wà lákùn nísùn máa kárọ̀ka àbùwájú náà ẹ̀yin tẹ́ ẹ bí ọkọ ẹ máa lẹ́tọ̀ọ́ sí ìlàjì nínú ogún táwọn ìyàwó yín bá fi lẹ̀ wọ́n láwọn májẹ̀mọ́ májẹ̀mọ́ ni pé ìyàwó kò bímọ fún kò sì bímọ fẹ́lẹ̀ òun ìyàwó kò bí máa kọ́kọ́ rẹ̀ kò sí ilé ìdìbò yàwó ti lọ́kọ̀ ká tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ń bí máa fún kò bí máa rárá. tó ní òṣè sáà bí ó ìyàwó náà ń bá fàyè lẹ̀ ìdajì dúkìá rẹ̀ lọ́kọ̀ nìkan ò ọ̀nà nìyí. ọ̀nà kẹta lọ́wọ́ parí súrátù nìta àyà kọ̀ọ̀kan àyà ọgọ́sàn-án ó bí ẹyọ mẹ́rin one seventy six ọlọ́run sọ bẹ̀ pé wàlà ò ọ̀sán wàlà ní tòmà sárọ̀ pa ìyẹn pé nígbà tó lọ́wọ́ bá ń sọ nípa kàlálà ẹ̀dùn kún tí ò sí bàbá kò sí ìyá kò sọ́nà bó ti wá lóde lọ. ṣùgbọ́n lọ́mọ ìyá lóbìnrin ogún tó bá fi lẹ̀ ọmọ ìyá rẹ̀ ojúbìnrin ìdajì òun yóò jẹ́ lẹ̀ tó bá ti kí ọkùnrin bá ní kó kán òní ọjà wà rúbù ìyẹn ọ̀rọ̀ nípa ìlàjì ní o wọ́n máa fẹ́ sọ nípa ìlàjì ìlàjì tí í ṣe ìdákanu mẹ́rin ọlọ́run wa sí láàyè méjì àkọ́kọ́ ìgbà tó náà bá ń sọ nípa fàyínká àdàlà ó nà wà lálẹ́ ìbí tọ́lọ̀ ń sọ nípa ogún èyí tọkọ ọ̀jẹ̀ lára ìyàwó rẹ̀ onípa yín káàní làwọn náà wà ládùn tó bá ti pàwọn ìyàwó yín ti ń jáde láyé kí wọ́n tó jáde láyé wọ́n kọ́ mọ́lẹ̀ láyé lọ yálà ọmọ yín ni a fi ilẹ̀ ní abọ́kọ míì òun ni a fọ mọ́lẹ̀ ẹ̀yìn àbí máa kún tòun ní òṣèlú báwọn ìdá kan nínú mẹ́rin ogún òun lọ́kọ̀ ìyàwó òun ni yóò ìgbà wo ni ó jẹ́ ìmáàdì wàsíyà ìjùmọ̀síyìn àbí àwòrán ilé lẹ́yìn tá a bá ti kọ́kọ́ yọ wàsíyà ìyẹn àsọ́ọ̀lẹ̀ èyí tó kọ́ sọ kó tó jáde láyé pé sọ ọ́ ti má jáde láyé o ẹni báyìí ẹni báyìí ẹ bá mú ìdá kan ní márùn-ún nínú ogún tó bá sílẹ̀ wọ́n fẹ́ kọ́ máa jẹ́ pátákọ̀tàn járíyà ètí ọ̀mọ tẹ̀lé mi lọ nínú sàárè wàsíyà ń f àwọn kan pààyàn náà àwọn lẹ́yìn àbúté ẹ̀jẹ̀ gbèsè gbèsè náà àwọn kan pààyàn ìtọ́ba wá jẹ́kù gbà náà ní ìbẹ̀rẹ̀ ní ọ̀wà jẹ́ òun ìyẹn ìpín ìtọ́kọ nínú ìyàwó káyà wọn tó parí ó sọ nípa ìpín ìyàwó náà jẹ lọ́dọ̀ ọkọ ẹni tó bá ti pé yálà ìyàwó ẹyọ kan ní àbí ẹsẹ ẹbí ọkan lọ mẹ́rin ni wọn ọkọ wa jáde láyé ọkọ òbí máa kàkà kò nírò ṣe síbà wọn ìdá kan nínú mẹ́rin ogún ẹni ìyàwó ẹyọ kan àbí tí a bá ju ẹyọ kan lọ òníwó pẹ̀lú ọlọ́run sọ pé wàlàwùn náà rọ́bù àrùn mímú náà kà ọ́ àwọn ìyàwó yìí àwọn náà lẹ́tọ̀ọ́ sí ìdákanu mẹ́rin nínú tí a bá fi ilẹ̀ lọ́wọ́. adékè àti pọ́ nípa nísùn àti nísùn nísì ọwọ́ àpò nísùn nísì nísì tí í ṣe ìdákan nínú mẹ́jọ one over eight ààyè kan dóńdó lọ́lọ́mùtò nípa fọ́nrán nínú àgbọ̀ràn nínú ayé ẹlẹ́ẹ̀kejìlá lọ́lọ́run sọ wàyí kánì làkún wàlà dùn wàlà òun làkún òun. ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ ìyàwó tẹ́ ẹ bá jáde láyé ẹ fi ìyàwó lẹ̀ yàtọ̀ sí ìyàwó ẹ tún fà àwọn ọmọ náà lẹ̀ sàyé lọ nírú ṣe báwọn ìdá kanu mẹ́jọ ọgbọ́n òní ìyàwó yálà òun nìkan ni àbíájá méjì mẹ́ta mẹ́rin. òní wọ́n pè é nínú owó. Asinidjo mẹta tẹ́tù mẹta wọ́n tọ́lú sáàni. Ìyẹn àwọn tó jẹ ìdá méjì nínú mẹ́ta ìkọ́ méjì nínú ọ̀nà mẹta tí a bá fi ọ̀gbọ́n sí. Ọlọ́run fẹ́ léyìí láàyè méjì nínú Al-Qur'an. Ayé alákọ̀ọ́kọ́ nínú bákan náà ni ayé ọlọ́run ní fàyín kúnnà nìgbà á fọ́ọ́kọ́sínà láìlè ọ̀làwùnà lọ́rọ̀ láàmà bárọ̀ ìgbà tó náà bá ń sọ nípa ogún èyí táwọn ọmọ ó jẹ lára bàbá wọn bàbá àbí ńlọ́jáde láyé ọwọ́ fún àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tó fi lẹ̀ àtẹ̀ǹtàn obìnrin ni wọn obì méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. tó kù bá fi léyìn lẹ̀ ajẹ́pẹ́fẹ́lá òun ni àtúntà mẹ́ta rọ́ka ìkọ́ méjì nínú ogún ìkọ́ méjì nínú mẹ́ta ogún tó kù bá tẹ́lẹ̀ fún àwọn obìnrin méjì tàbí mẹ́ta òní mọ́tẹ́. bó tẹ̀lé pé nínú áyà yìí fàyín kún nàìjíríà ń káwọ́ kọ́sínà táyìn lọ́lọ́run pé sẹ́kọ̀ àwọn ọmọ tó kù sílẹ̀ obìnrin ni wọ́n wọ́n ju méjì lọ ẹni pé láti mẹ́ta lọ òkè ẹni wọ́n ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jẹ ìdá méjì nínú mẹ́ta. ṣùgbọ́n kò sí wípé ó kù ṣèkí kọ̀ ẹni tọ́jọ́ máa yá ọmọ bàbá fòfò lóbìnrin ẹni pé òkú tó fún àtúnwò àtòkú tó fún bàbá kan ìyá kan ńlọ́dúnmọ́ tí ẹnkọ́jọ́ máa yá wọn bá jáde láyé tí wọ́n ṣe méjì tó o bá kéré ni wọ́n jẹ bó o wá ní ẹnìkan jẹ́ ọmọ òkú gángan ló ṣe pé pèlú àbùn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àbá ṣùgbọ́n ìkọ́sẹ̀ wọn ti gbẹ́ni pé bókun bá kún tọkọ máa bẹ̀rẹ̀ méjì ìlẹ̀ ìgbàyé lọ tó jẹ́ ojúlówó ọmọ rẹ̀ gángan ní bá jẹ́ méjì tàbí tó bẹ́ẹ̀ lọ tó o bá kéré òun wọ́n jẹ nínú òwò. wọ́n fi áńkìrì sọ̀rọ̀ nínú àyà tó gbẹ̀yìn nínú sùrọ̀tù nìsa yẹn àyà ọgọ́sàn-án ó di ẹ̀yọ mẹ́rin one seventy six ọlọ́ni fa nkánà dásínà sáyẹ́lì tó kù bá kú tó kú sọ́jẹ́ kàlàálà kò sí bàbá kò sí ìyá bẹ́ẹ̀ ni kò sọ́mọkùnrin kò sọ́mọ obìnrin bó láti gbígbọ́ rẹ̀ ṣùgbọ́n lọ́mọ ìyá tó ti pé ìyá kan bàbá kan lọ́jọ́ bí ẹ̀kọ́ tàbí bàbá nìkan ńlọ́jọ́ pa wọ́n pọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ òní wọ́n ní táàmù sí ọ́kùtùlẹ̀ ábì ọ́kùtùlẹ̀ ábì jábẹ̀lẹ̀ jẹ́ méjì fàyínkánì tásínà táyébì ajẹ́pẹ́ wọ́n jẹ ìlà méjì nínú tókùn bá fi ilẹ̀ lógún ẹni kí n tọ́ màá ya wọn tókùn tó bá fi ilẹ̀ lógún tí o bá tẹ́rẹ̀ ilẹ̀ o làwọn méjì òní wọ́n ìwé fún adékòjú mẹ́rin nù. ìkànnù níbẹ̀ àtúntò oníkéyìn lẹ́tọ̀ọ́ sí láti jẹ ìdá kan nínú mẹ́ta nínú tó bá gbilẹ̀ one over three. lólùtò ọlọ́mùràn tí wá nípa rẹ̀ láàyè méjì nínú Al-Qur'an. àkọ́kọ́ nínú sọ́kùnrin táyì náà ayẹ̀lẹ́ kọkànlá ọlọ́run ní wàwà ìtàwó àgbàwáwò fàlẹ́kùnmí ìtòlóso tọ́mọ bá jáde láyé ó ṣe wá ló ṣe lọ kọ̀ọ̀kan má kankan sílẹ̀ ṣe ìyá rẹ̀ láyé ṣùgbọ́n bàbá àti ìyá rẹ̀ àwọn méjì ń bẹ láyé bó láti wá fún ogún níbẹ̀ lọ́wọ́n mi á sọ pé wàwà ìtàwó àgbàwáwò tọ́bajá tí kò bàbá àti ìyá rẹ̀ oní bá di ogún rẹ̀ adékun pálí omi olóso ìdá kan nínú mẹ́ta tọ́mọ ń bá gbélé sáyé lọ omi yóò jẹ nínú ogún yókù tó bá tẹ́lẹ̀ bàbá ní òní ìtọ́ba ṣẹ́kù lẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ ajẹ wa ní ọba sírì pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn ni pé kọ́mọ̀jẹ̀ pé ò ọjọ́ fún ìyàwó lọ́jẹ́ àbí ọkọ lọ́jẹ́ ẹni pé ìtumọ̀ rẹ̀ ni pé kọ́mọ̀jẹ̀ pé bá a ṣe rí bàbá àti ìyá a rí ọkọ fún òkú tó kú àbí ọkọ ló kú a rí ìyàwó níbẹ̀ ń tólótòlì bá pé òmìyá ọ̀jọ̀ tólótòlì bá kí ni pé bàbá ọkọ̀ kọ́ mú tólótòlì ẹ̀ lóde ní. èyí tó bá wá ṣẹ́kù lẹ̀ one over three tó bá ṣẹ́kù lẹ̀ á tún wá gé òun náà mẹ́ta èyí tó bá ṣẹ́kù òun ìyá n'ụlọ àlàyé wọn máa padà lé lọ́wọ́ wájú nígbà tó ń ṣe àtúpalẹ̀ náà. èyí tó tẹ̀lé àókè fàwọn ṣúra káwò ìgbọ́lódé ìgbà tó náà máa ń sọ nípa ìpín tẹ́yìn tó ti pé òun àkókò tó kú ìyá nìkan pa wọ́n pọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ṣùgbọ́n ìyá kan náà ló bí wọn bàbá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ òun jábẹ́ ilé ju méjì lọ jẹ́jẹ́ mẹ́ta mẹ́rin mẹ́wàá ogún wà ń kánú asáró mi dáadéka jẹ́màtí ilé ju méjì lọ adẹ́fẹ́ fàwọn oníṣòro káwọ́ olóògbé wọn ni wà sẹ́rì lọ́wọ́ wọn jẹ́ ìwọ̀n wọn ni wà sẹ́rì ọma ìpín pé òun tó kún ìyá níbi àwọn eléyìí orí òjòrí ni wọ́n pè ọ́ òní sí kí ẹ ọkùnrin òmù méjì obìnrin ọ̀bẹ ọ̀ka òsì lọ́gbà lọ́gbà ni. náà ètò wa gbẹ̀yìn ó ní àtúndùtù àwọn tó ti rí kí wọ́n mọ̀ jẹ ìdá kan nù mẹ́fà ìtòkù bá fi lẹ̀ lógún ìyẹn one over six àyè mẹ́ta lọ́nà ti sọ nípa àkódò nínú àlùkò àná ààyè àkọ́kọ́ nínú sọ́ọ̀tì nìgbà ààyè ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́ni wọn àbáwáyé lèkólè wà ẹ̀dẹ̀ mìíràn ó máa sọ ojúmọ́ yẹn ni pé tó kù bá kú ó fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ sáyé lọ ó tún wá fún àwọn ọmọ rẹ̀ náà ó tún fi hàn lẹ̀ sáyé lọ ìgbọ́ ọmọ ti wà ìtí bàbá àti yọ jẹ níbi ogún yóò dínkù ìdá kan nínú mẹ́fà òní bàbá ọ̀jẹ̀ ìdá kan nínú mẹ́fà òní ìyá náà ọ̀jẹ̀ ṣùgbọ́n tó bá ti pé òwò tó fún ọmọbìnrin ẹyọ oró kan ìlú ìrẹ̀ òun ó mọ̀ ní sùn sẹ́ńtò yóò kú làjì ìlàjì tó kù ìyá ò mọ̀ fún dúdú Babou moun se dosou, pardon, e to bawa se rou, baba nan yon kon, tan pri ba. Baba man fe, kon nan we di sou kon fwa kon le, kanan, ninou dou, la lan moun nan, kon le la kon, kon se lou. Aya le, kon loun se konen pa, a solotou, e datan, ninou mekak, nínú sọ́ọ̀tù nìta yìí náà ní bákan náà ayẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kàlá ọlọ́run tó ń bẹ̀ pé fàyínká nìlàwó ẹ̀kú àtún balẹ̀ omi ìsọdọ̀sọ tó kù bá kùn ó fìyà lẹ̀ sáyé lọ bàbá rẹ̀ ti kú ṣùgbọ́n ìyá ń bẹ ìyá ń bẹ ọ̀tọ́ máa kó kù ṣùgbọ́n àwọn ọmọ ìyá tó ti pé ìyá nìkan lọ́jọ́ òun ààbò púpọ̀ òní ẹ̀mbẹ́ oníbẹ̀rù àwọn ọmọ jẹ́jẹ́ pọ́tù fọ́ọ̀nù wọ́n ṣe àkóbá fún yà wọ́n ló bá tẹ̀lé bẹ̀rẹ̀ kí ìyàwó jẹ ṣùgbọ́n wọ́n kò bá yà á dípò one over three one over six wọ́n lè ìyàwó jẹ. fàyínkáànù fàyínkáànù làwọn ilé ẹ̀kọ́ tó ń pàdé mi ìṣòro lọ́wọ́n bá ń sọ wípé tó bá ṣe kí òkú tó kú kò sí bàbá ń tó lọ́wọ́ òsì fọ́mọ ìyá rẹ̀ ń bẹ láyé àwọn tí wọ́n jọ mọ̀ ìyá tó ti pé ìyá kan náà lọ́dọ̀ bí àwọn àtọmọ tó kún tò níbẹ̀ wọn kò báyà fàdúgbò mi ìṣòdodo ìyá kan mẹ́fà olùyọ̀ ọ̀dẹ̀ nínú ọgbọ́n. ayé ẹlẹ́ẹ̀kẹta kọ́nà ti sọ nípa sódóso ìdá kan nínú mẹ́fà nínú tó kù bá sílẹ̀ lọ́gbọ́n nínú sọ́tò nígbà yà ayé lẹ́ẹ̀kejì lánàá ọlọ́run ní wàlà owó ahọ́n ahọ́kọ́ dán pàdékólè wá ìdèrè nínú ògùn ìṣòro sọ tó kù bá kú wọ̀sí bàbá wọ̀sí ìyá wọ̀sọ́ máa tọ̀rin wọ̀sọ́ máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ àyà rẹ̀ nìkan àwọn ọmọ àyà rẹ̀ nìkan dóńdó òní àgbẹ̀ ọmọ àyà kan ọjọ́ kan ọmọ àyà kan ọjọ́ bẹ̀rẹ̀ bóòlù àti òbí ọgbọ́n فلكل واحد منهما wọ́n ti wá sí ìdákanu mẹ́fà ogún ní kọ̀ọ̀kan nù pẹ̀lú ọ̀rẹ́. afáwa sọ pé hábì ìfòrò bì alẹ́bí sọ́mọ̀lá àléyá àyà ìkẹ̀lẹ́ náà. àwọn tá a kà á lẹ́yìn láwọn àpótáwọn èèyàn ọ̀dẹ nínú òun níbàámu sí àwọn àáyà mẹ́tẹ̀ẹ̀ta èyí tó ṣe àlàyé fún wa nípa ogún ibẹ̀ láti rí àwọn mẹ́fẹ́ àwọn ọ̀rọ̀. kọ́ ló ọ̀rọ̀ tá a bá wa sọ lókè pé fọkànlẹ̀ ìdámẹ́lẹ́tẹ̀ àyà kẹrì náà tó máa àdéhùn ní abá àtàǹbọ̀dì àgbà ọ̀rọ̀ àìmọ́ àlàájú lè. على حل ọyọ yẹni pé àwọn àyà alápàndé mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rí tí mo sọ níbẹ̀rẹ̀ pé bíyẹn bá fẹ́ máa fàrà ìlú àyà mẹ́tẹ̀ẹ̀ta yóò kọ́kọ́ wà lágbárí náà pẹ̀lú àdìtàbẹ̀lá ibn Abbas ẹni pé àyà mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àdìtàbẹ̀lá ibn Abbas lọ́dún yàrá ọ̀rọ̀ àbúrò náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àdájọ́ ogún pínpín ìlọ́nbẹ lábẹ́ àáyà mẹ́ta àti àdìsàbìlá ibn Abbas kí ni àdìsàbìlá ibn Abbas sọ̀rọ̀ lórí òjijì ọlọ́run sọ pé alẹ́kẹ̀ kọ́lé pàrọ́ nílò bí àlìyá fàmà bá kìyà sí fàlẹ́ àwòlà ọ̀dọ̀ ní ìlúdà kárí. àwọn tọ́lọ̀ ń sọ yìí òfin tí wọ́n jẹ nínú ogún ẹ̀fún àní tiwọn yẹn dúró. èyí tó bá wá ṣẹ́kù ẹ wo ọkùnrin tó bá fún mọ́ òkú jùlọ palẹ̀ sọ pé ìnà èyí tó pọ̀ jù èyí tó borí jù nínú àwọn àdájọ́ ọgbọ́n tó fi àyà lọ́lọ́run ti mẹ́nu nínú àwọn àyà pẹ̀lú adékàlá alẹ́ àdìyà ayé àǹkúwà àlá ẹ̀ńtọ́lọ́ ní yọjẹ́ làjì ìdábá ìdání ìdájọ́ ìdáfà ìdùndákanu mẹ́ta ìfòrò dákanu mẹ́fà méjì nu mẹ́ta alẹ́ ìkọlù fàrọ̀ ìdọ̀rọ̀ àlìyà àwọn tọ́lọ̀ ń sọ yìí tí wọ́n gbà ẹ kọ́kọ́ fún wa ní tìǹanà fàmà àdàfíà pàlẹ́ àwọn làárọ̀ jùlẹ̀ ń dákàrí ìtọ́lọ́wáṣẹ́kùn. ẹwọ ọkùnrin tó bá di aláṣùmọ́sẹ̀ fojú lọ kò ní wá bọ́ ìyókù. afa wa sọ pé wà mí ní ìlàlì tàkà brand àyà ti gbọdọ̀ àdéhùn lálàfo ìmá ti ojú àwọn àyà àtàwọn àdéhùn náà kò tún wá nípa ogójì jẹ yẹtẹ́dẹ̀ẹ́ yóò hàn sí akéde pé àná àhálà kólóbè báwọn tí wọ́n jẹ ìdá kan nínú mẹ́ta nínú ogún ṣe ń pààlì ìran méjì ni wọ́n. ìran àkọ́kọ́ àlè omi ìyá òkú tó kú ìyá òkú tó kú bó tilẹ̀ jẹ́ pé ọ láwọn májẹ̀mú nínú májẹ̀mú ni kọjá pé òkú tó kú kọ̀ọ̀kan máa kàn nílẹ̀ kọ̀ọ̀kan máa bà nílẹ̀ kò ní sáwọn ọmọ àyà tí wọ́n ṣe àkóbá àyà láti wá ní ọmọ bá tẹ́rì lọ sí wá ní ọba sèkì wọn ò ní bẹ̀ ìran àkọ́kọ́ nù ìran ẹlẹ́ẹ̀kejì àlẹ́ èkó àtúmìlẹ̀ ọmọ òun làwọn tí wọ́n jẹ́ ọmọ àyà látòrí mẹ́ta lọ sókè ẹni pé tó bá kú ọ̀tọ́ mi kò sí bàbá ìgbà yẹn lè dá bí ẹdun tí wọ́n lè rọ̀ sí òun wọ́n á lò sọ̀rọ̀sáyìn àwọn tí wọ́n jẹ two over three ìdá méjì nù mẹ́ta tó kù bá fílẹ̀ yọ̀gbọ́n ìran mẹ́rin ni iṣẹ́ àkọ́kọ́ albana yẹn ni pé òkúnkú àwọn ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ojúlówó ọmọbìnrin rẹ̀ tó fi ilẹ̀ lọ yàrá tí ń lé jẹ́ méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ. tí o bá tírì ní wọ́n nínú ọ̀hún ó jẹ mọ́ ọ. bànẹ́kùlù evelyn yẹn ni pé àwọn ọmọ ọmọ òkú bàbá àgbà ń bàbá àgbà tó yìí ó bí ma kan ọmọ rẹ̀ kó bí ọjọ́ ọkùnrin kí bàbá ọ̀gbọ̀n tó ọmọ rẹ̀ ọkùnrin ó ti ṣùgbọ́n kò ní òfó jáde láyé ọ̀pọ̀ àwọn ọmọbìnrin bíi mẹ́ta méjì àdíjú bẹ́ẹ̀ lọ ó fi hàn lẹ̀ láyé lọ bànátù ebe nìyí. tó àwọn ni wọ́n wà á wà láàyè kí wọ́n jẹ ìdá méjì nínú mẹ́ta nítorí bá sílẹ̀ ẹ̀gbẹ́ bíi òfin. àwọn ni wọ́n dìpọ̀ obìnrin méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n dìpọ̀ mú ìsí kẹta alẹ́ àkọ́wá àṣẹ̀kẹ̀kọ́ òkú tó jáde láyé kò sí bàbá ṣùgbọ́n kò sí bàbá àkọ́kọ́ ma ṣùgbọ́n láwọn ọmọ ìyá obìnrin tó ṣe pé bàbá kan ìyá kan ló bí wọn tàwọn eléyìí náà ní bá jẹ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n máa jẹ two over three ìdá méjì nínú mẹ́ta nítorí ká gbélé lòkú àlè òkú lè ábẹ òkú tó kú kò sí bàbá kò sí ìyá ọ̀sọ́mọ ṣùgbọ́n ó fi òkú lè ábẹ ẹni tó ti pé bàbá kan náà ńlọ́jọ bí òun àti ẹ̀pàpọ̀ lóbìnrin ó fi lẹ̀ sáyé nígbà tí lè jẹ́ méjì tàbí jù bẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n máa jẹ lọ́lọ́sáyé mi ìyẹn ìdá méjì nínú mẹ́ta. àjẹpàwọn mẹ́rin tí wọ́n jẹ two over three wà á àwọn tí wọ́n máa jẹ ìdajì ogún tó kù bá fi lẹ̀ lẹ́gbẹ́ áàpù ni wọ́n jẹ ìran márùn ni wọ́n azáwójú ọkọ àlìbíntù ìyẹn ọmọ òkú dandan tó jẹ́ obìnrin ìkẹta bíntù ọmọ ọmọ òkú. bẹ́ẹ̀ kí bàbá rẹ̀ kú fún ọkùnrin ni òun wá jẹ́ obìnrin òun náà mọ̀ lẹ́tọ̀ọ́ sí àníṣu inú bí àní ó ṣe fún ikọ̀ ó ní ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin kan ìyá kan tó báwọn bóun ọba wá sí láyé ajẹ́pẹ́ àlẹ́ ọ̀sùn ní abbey ẹni ti pé òun àtòkùn tó kú bàbá kan náà bí wọn ṣùgbọ́n ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn oní ọ̀lẹ́tọ̀ láti jẹ ìlàjì nínú ọ̀gbọ́n yé o. àwọn tí jẹ ọkọ ó lè jẹ̀lá jù nínú tí àwọn ọ̀rọ̀ bá gbélẹ̀ lọ́wọ́ bákan náà ó lè jẹ ìlàrin one over four ìdá kan nínú mẹ́rin tí àwọn ọ̀rọ̀ bá gbélẹ̀ lọ́wọ́ bákan náà ìyàwó bọ́yẹ ẹyọ kan àbíyànjẹ ẹ̀sùn bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ mẹ́rin sọ̀rọ̀ náà máa jẹ one over four nínú tọkọ wọn bá gbélẹ̀ lọ́wọ́ ọkọ jẹ one over four pẹ́ẹ́pẹ́ òkú tó kún ọba kọ̀mọ́lẹ̀ káyé lọ ìyàwó wọn máa jẹ one over four tọ́ba jẹ́ pé òkú tó kún ọ̀fọ́ máa kankan lẹ̀ káyé lọ tọ́mọ bá ti lé wa wọn ò jà láti one over four bọ́ sí one over eight àálùfóònù nù àwọn tí wọ́n jẹ ìdá kan nínú mẹ́jọ nítòkùnbá fílẹ̀ lógún sínkùn wá ẹ̀dùn ìran èèyàn oró kan ni táwa léèyàn oró kan ọ̀hún ó níyàwó kọ́kọ́ rẹ̀ fún kọ́kọ́ rẹ̀ tó jáde láyé ọkọ̀ máa lẹ̀ sáyé lọ irú obìnrin báwọn tàbáwọn obìnrin báwọn ìdá kan nínú mẹ́jọ nítòkùnbá fílẹ̀ lógún òun ọ̀dẹ. tọ́ba sọ nípa one over eight a máa wò nígbà pé a tí ọ̀wá kéré ọ̀lẹ́ ọ̀pọ̀ tó dáwọn báyìí ti náà ọ̀pọ̀ yọ ní ogún ní ìyókù láti wá pín báwọn tí a bá tó lẹ́tọ̀ọ́ sí mọ́tìlẹ̀ ogún ìyàwó àwọn sábà ti di àwọn ọmọ lọ ó dàbí wọn ọjọ́ kan ọkùnrin lè jùlọ téńté nínú ìbàlẹ̀ náà wàhálù sódò sí àwọn tí wọ́n jẹ ìdá nínú mẹ́fà ìtòkùn bá fi ilẹ̀ lógún ẹgbẹ́ one over six ni làwọn jẹ seven out of nine ìran méje ni wọn ẹnì kìíní àdìhóòmù ìyá yọjọ one over six tókù tó kú tọ́bàtì lè kọ́ máa lẹ̀ fàyè lọ àyè bẹ́ẹ̀ tẹ̀ ọ́ ọ̀kọ́ máa lẹ̀ fàyè lọ ṣùgbọ́n ara wọn ọmọ ìyá fẹ́ẹ́ fẹ́ ìyá kan náà lọ́jọ́ báwọn àbùkù tó fún ìyá kan lóbi wọn kò sí bàbá ń bẹ òun ó sàkóbá ìyá láti wọn lọba tó lè wọn lọba tó lè yọ ọdún wọn ab bàbá náà máa jẹ one over sixty ìdá kan nù mẹ́fà tó bá ti pé òkú tó kún ọkọ̀ máa lẹ̀ sàyé lọ wọn lè já dùn bàbá bàbá yóò máa jẹ one over sixty ìdá kan nínú mẹ́fà tó kù bá fi lẹ̀ òkú nínú àwọn májàmú rẹ̀ ni pé kọjá pé òkú tó fún un bàbá rẹ̀ ò sí láyé mọ́ tí bàbá ọ̀bà sí láyé mọ́ ní bàbá bàbá oníyọ̀wá wà ní ààyè rẹ̀ tí bàbá bàbá ọ̀bà sí bàbá bàbá bàbá òun bẹ bàbá bàbá bàbá oníyọ̀wá láyé bàbá ìbáàdá lọ́sọ́kè jù náà lọ mọ̀rọ̀ kọ́ yé o. àti pé májèmá àkọ́ni májèmá ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀kẹ́ wàlìjáda lára àwọn tí wọ́n jẹ ìdá kan nínú mẹ́fà ó ní bàbá bàbá tàbí ìyá ìyá bàbá lóbìnrin ìyá bàbá àbí ìyá ìyá lóbìnrin lára wọn ni bíntì ìbùnì ó ọmọ ọmọ òkú yẹn ni pé bàbá rè bàbá bímọ ọkùnrin lójú ayé bàbá ọmọ nìkún ṣùgbọ́n kọ́ máa ń tó jáde láyé ó ti bímọ ọkùnrin ó ti bímọ obìnrin ẹyọ kan bíntùlì ibìnrin nù tí bàbá bàbá fún kò bíntùlì ibìnrin òní ọwà láàyè bàbá rẹ mọ wọn ló bá tẹkì òní yóò jẹ nínú òògùn tó bá ti fa láàrí àwọn tí wọn ti lọ nípò. lára àwọn bákan náà àlè ó kiri àpò ìyẹn ọkùnrin abẹ ìyẹn ọmọ ẹni tó ti pé òkun àtòkùn bàbá kan náà ló kí wọn òní ìyàwó òun náà láwọn ọmọdé àwọn tí ìjẹ tó ló sùn. wọlé a bẹ́ẹ̀ náà ni àlẹ́ akọ̀nà ọ̀nù ẹni tó ti pé òun àtòkùn tó fún ìyá kan náà ló bí wọn. àwòlẹ̀ ọkùnrin ọ̀nù yálà ọkùnrin ni àbóbìnrin pẹ́ẹ́pẹ́ ìyá kan náà ló bí òun àtòkùn tó fún yálà ọkùnrin. àbúbẹ̀rẹ̀ ọjọ́ àwọn ìṣí méjèèjì tí ó máa jẹ one over six nínú ètò ọ̀gá ìpínlẹ̀. nínú sẹ́ríò àbá ní tòmọ̀dákàrò àwọ̀ aláwọ̀ lẹ́yìn náà àwọn àfáà tó sọ nípa ìṣe tí àwọn tá a kà á lẹ́yìn nínú àwọn tí wọ́n sí á nínú àwọn wọ́n ṣe àwọn àlàyé tó di lòókọ́ látàrí pé lápèjúwe sábà ń nípa bíntòlì ibùrì ìyẹn ọmọ ọmọ òkú tọ́jẹ́ obìnrin bàbá bàbá rẹ̀ ńlọ́jáde láyé bàbá rẹ̀ gángan ti kú lójú ayé bàbá rẹ̀ ọ́ làwọn àwọn kan ó lè ìgbà míì ń bẹ ó lè jẹ sódótò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣesí mẹ́tàlá oníbẹ̀ fún bíntò ìbùnì níbi òkú jíjẹ sọ́wọ́pọ̀ yàtí náà tẹ̀sí ìrọ̀lẹ́ àlùkà ìjà àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ìṣesí yìí á mú ọ lọ́jọ́ iwájú. kọ́ọ̀lù wọn ọ̀rọ̀ tá a fà wá sọ lókè pé فجعل الله الذكور والإناث من أولاد السجن وأولاد الابن ومن الإخوة الأشقاء أو لغير أم إذا اجتمعوا يقتسمون المال nínú báwọn tá a fà á lẹ́wọ̀n lọ́kùnrin lóbìnrin nínú àwọn ọmọ tó kù fi ilẹ̀ jẹ́ ojúlówó ọmọ dáadáa fóònù tó wà àwòládì ẹ̀mí àbáwọn ọmọ ọmọ òkú tó kú bàbá àgbà ti kú bàbá àgbà ó ti kú tí bàbá àgbà ó tó kú ó bímọ ọkùnrin ṣùgbọ́n ọmọ ọkùnrin ti kú lójú ayé bàbá àgbà ọmọkùnrin tó wá kú ó ti bí àwọn ọmọkùnrin lẹ̀ ó tó jáde láyé àwọn ọmọkùnrin tó jẹ́ ọmọ ọmọ òkú lọ́kùnrin àtàwọn èèkù àṣẹkọ́ọ̀ àwọn tó ti pé àwọn àtòkùn tó kú bàbá kan ìyá kan ńlọ́jọ́ bí wù. àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ ìyá nìkan ńlọ́pọ̀ àwọn pọ̀ tí ò ní bàbá náà gbogbo wọn lè péjọ lẹ́ẹ̀kan náà o ìbáṣítánà ọ̀hún tí wọ́n bá péjọ lẹ́pà arímọ́sálà irisì àrí ọmọ ojúlówó lọ́kùnrin lóbìnrin àtúnrí

ntọ́ba wá sẹ́kù lẹ́yìn táwọn tí a ti oníkèé kan pàtó tí wọ́n jẹ́ ń lo owó nígbà bá jẹ ìpìlẹ̀ tán èyí tó sẹ́kù àjẹ́ pé àwọn tí a jẹ́ àǹkọ́bà àwọn tí a máa jẹ kó tán tàbí ẹ̀yẹ o. tó bá jẹ́ pa wá rí ọkùnrin ó tó tóbìnrin lẹ́kí bàbá wọn gángan ńlógún ajẹ́ pé lè dáka lè nítorí àṣẹlẹ̀ òǹkàyà yìí ibi ọkùnrin bá ti ń mú méjì ẹyọ kan ló máa jẹ́ ìpín ọ̀gbìn nínú sẹ́lù. bàbá ní kọlọ́mọ́wù kan àlá nínú ayé ẹlẹ́ẹ̀kọ̀kàlá nínú tíwájú nìgbà ọlọ́ni yóò sí kó ń òfin àwọn ọlá àti ìtọ́jú ọlọ́run pa yín láṣẹ nípa bẹ́ẹ̀ ṣe fi ogún láàrin àwọn ọmọ yín ẹni pé tí bàbá bá jáde láyé àbí ìyá lọ jáde láyé tí wọ́n á bí máa kọrin tí wọ́n á bí máa bẹ̀rẹ̀ bóun láṣọ pé lòdùdákàdé ní ìsọ̀rọ̀ àpẹẹrẹ ìkàyà yìí yóò máa bẹ fún ọmọ kọ́jú ọkùnrin ìpín méjì ní tí ó máa bẹ fúnbẹ̀rẹ̀ mo ti kọ́nù ìdánilẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ lọ pé òsì yàn jẹ́ ń bẹ̀rẹ̀ ẹlòmíì lè máa wọ̀ pé ibẹ̀ ní sẹ̀rí àní sẹ̀rí àdọ́gba ńlọ́gba ni ó sì á jẹ́ pé ọkùnrin bá ń mú ni ó máa jẹ́ ti obìnrin tí ọ̀wá síyàn jẹ́ ńlẹ̀ bá wọn kò síyàn jẹ́ gbogbo ògbésí ayé obìnrin pátá yìí máa ń gbà ní tó bá ń bẹ lọ́mọbìnrin gbogbo wọn tó bá bí ṣe ń gbà lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ ni yóò máa gbà ní ọwọ́ ìyá ìyẹn obìnrin ṣùgbọ́n ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ títí lọkùnrin ti máa ń náwó tó bá jẹ́ bàbá yóò náwó tó bá tún jẹ́ ọkọ àjàjà gbogbo tóbìnrin ọjọ́ gbogbo tí ó gbogbo tí ó nà gbogbo tí ó lò òní yóò ṣètò rẹ̀ látòkè délẹ̀ ìyẹn ìdí nù tó fi jẹ́ pé ẹni tó bá ti kú gbogbo gbà gbàgbàgbà nílẹ̀ kó tiẹ̀ máa gún ọyẹ ká fún ní nǹkan pọ̀ bí ẹni tó ti pé ẹ̀ka mùwá ẹ̀ka mùwá èlùbọ́ máa ti fi tán ìrẹ́ ti máa ti fi tán àwọn àkàrà dáàbò ọ̀rọ̀ òsì ìjẹ ọyẹ kó ti di ẹni tí wọ́n ń sàlọ̀. ọ̀nà lọ́rù sàhálà àdìtú àyà àfàwọn sọ pé wàkọ́ àwòlá dókòrò ọ̀rọ̀ tó náà bá sọ wípé àwọn ọmọ yín lọ́kùnrin àwòláàdì lọ́nà ń lò ń bẹ̀rù yẹ́sùn àwòláàdì àmínà sọ́ọ̀lù ni àwọn tó kó ná ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ èèyàn lọ́kùnrin okùn wọn sínú dọ̀kọ́rọ̀ wà ìnáàtà yálà ọkùnrin ní ajẹ́ ni àbúmi ní ajẹ́ okùn wọn bákan náà wà yẹ́sùn àwòláàdì àlùbáníyì dòkúrán wà iná àdá àwọn ọmọ ọmọ èèyàn lọkùnrin ẹnikẹ́ni tó kú bàbá àgbà ló kú ọmọ tó gbilẹ̀ ọmọ rẹ̀ tó bí ọkùnrin ní ojú ayé rẹ̀ lọ́mọkùnrin ti kú ṣùgbọ́n fún àwọn ọmọ ẹlẹ̀ lọ́kùnrin lóbìnrin àwòláàdù tọ́lọ̀ ń sọ láàrin ó tó bá wọn náà lónìí. fàyìdàkánà lè má yẹ tó tó bá ti pé òkú tó kú láwùsàlá àdùnnà obìnrin ah, mẹ́ta wọ́tí tuba náà kó tó jáde láyé obì obìnrin mẹ́fà wọ́n jẹ́ mẹ́ta àbí fàyín náà yẹ pẹ̀sìmọ́nà náà tí wọ́n bá tún ogún báwo wọ́n ṣe pé ọ̀nà méjì wọ́n bá sí. àwọn tí wọ́n jẹ́ obìnrin àwọn òkun tí wọ́n tọ́nà mẹ́fà àwọn tí wọ́n jọkùnrin àwọn òkun tí wọ́n tọ́nà mẹ́fà ẹ̀rì pé ń bẹ̀rù kì í dákàrí mẹ́tìlá àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ yẹ́yìn òun náà ní yọ ṣe làbá ló sọ pé fàyín náà yẹ fẹsẹ̀ mọ́lẹ̀ máa tí wọ́n bá pín ogún tá a bá pín sẹ́ńtì mẹ́ta ni wọ́n ọ̀nà méjìlá láwà láwà pín ogún láwà pín sí àwọn ọkùnrin ọ̀hún méjì méjì àwọn obìnrin ọ̀hún ẹ̀yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́wọ́ wọ̀sálá àtàkùn àbínà àwọn ọmọkùnrin tí wọ́n jẹ́ mẹ́ta wọn làwọn mọ̀lùmí sùn àwọn ọmọ ní ìlàjì yíkan bẹ́ẹ̀ náà àlàáda lòrò bẹ́ẹ̀ ìlàjì sábà pín lórí tírì ní ọ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn ìbílẹ̀ máa ń pè tírì ní ọ̀jẹ̀ àti pé ẹnì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láti ní ẹ̀ka yára nínú ṣùgbọ́n àwọn obìnrin ọ̀yàpọ̀ olùsèkùbà náà láwọn náà ní tu àwọn Ada lánàá ọ̀rọ̀ ìlú àpèjúwe tá a mú wáyé ó ní ìtumọ̀ ọ̀rọ̀ lọ́n tó sọ pé lè zákàrí mílíọ̀ àgbẹ̀lẹ̀ ọ̀gbàyà ẹni yóò máa bẹ fún ọmọkùnrin ẹyọ kan irú tí ó máa jẹ́ ìpín fún obìnrin méjì yóò máa jẹ́ fún ọ̀gbẹ̀lẹ̀ ọ̀gbẹ̀lẹ̀. fàyídà làǹdẹ́kùn láwọ àwòládùn nìjọ́lẹ́ tó bá jẹ́ pé òkú tó kùn kò láwọn ojúlówó ọmọ kankan nílẹ̀ wàláàkín làwọn àwòláàdù ìdílé ṣùgbọ́n láwọn ọmọ ọmọ ó ní wọn kàyàkúnlẹ̀ láwọn ìbùnà kàyàkúnlẹ̀ láwọn ìbùnà owó máa takọ́ bìlà wọn bí kò ṣe pé bàbá àgbàwọn ọbìmọ ọmọ rẹ̀ tọwọ́ abí tọ́jọ́kùnrin máa takọ́ bìlà wọn ọlọ́mú ọ̀dọ̀ síwájú òun tọ́jẹ́ bàbá ọmọ rẹ̀ tọ́lọ́wọ́ á mú ọ̀dọ̀ wọn làwọn àwòládùn dòkó ọlọ́wọ́ àìná ó tó jáde láyé akọ́bẹ̀bíẹ rẹ̀ ó ti bí ẹ̀ lólè ó bí àwọn ọmọ ọkùnrin tọ́kọ̀ ó tó bá àwọn ọmọbìnrin tọ́kọ̀ fọ àwòládùn ìbùnì níbẹ̀ ń sábà fún ogún àwọn ọmọ ọmọ òkun yunifásitàdùn nàìjíríà àdìyàn yìí ipò wọn láti wọn sí ọ̀yẹ̀dẹ̀kùn ìjà dáhùn àwọn ni wọ́n wà á jogún bàbá bàbá bóò láṣẹ pé lè dákàrí nítorí àgbẹ̀ ọ̀nàyà yìí ni yóò máa jẹ́ ti ọkùnrin kan ntí yóò máa jẹ́ ìpín obìnrin méjì yóò máa jẹ́ ti ọkùnrin kan wọ̀kàdáríkà bẹ́ẹ̀ náà nìdájọ́ ṣe rí lọ́kàánú àdùnná àdùnná yín tó bá ti pé bàbá wọn tó kú. ọkùnrin ni àwọn gan náà tó wá ní ọkùnrin gbogbo wọn máa tàwa dídá ẹni pé ara àwọn ọmọkùnrin tọpọ lábala kan atọ́nà àwọn ọmọkùnrin tọpọ lábala ní bàbá eléyìí ọ̀tọ̀ bàbá àwọn eléyìí náà ọ̀tọ̀ kò níbẹ̀ ń àdá àrùbá ọmọkùnrin àkọ́kọ́ kókò sánlẹ̀ fún níwájú lọ́wọ́ àbá àkókò ọmọkùnrin mẹ́rin ìlú ìpínlẹ̀ báyìí eléyìí ń tẹ̀ ọmọbìnrin márùn-ún ìní bàbá yẹn ní ọmọ kejì ẹ ìlú ìpínlẹ̀ báyìí ọmọbìnrin márùn-ún àkọ́kọ́ ọmọkùnrin mẹ́rin eléyìí ń tẹ̀ ọmọkùnrin ọmọbìnrin márùn-ún ọmọ méjì bàbá bí méjèèjì kú lójú ayé bàbá ṣùgbọ́n kíkì nínú wọn tó kú ọ̀nfọmọkùnrin mẹ́rin sílẹ̀ báyìí èkejì ọmọbìnrin márùn ó sílẹ̀ láyé bàbá àgbà wá fún bó láti wá fún ogún láàrin wọn ọmọ máa ń ta ọmọ máa ń tàbí jáde bàbá àgbà ti wá fún báyìí o wàyí náà ó yẹrí fún àwòláàdù àdàtúkọ wà àwòláàdù àdàtú náà. àjẹ́ pé àwọn ọmọ ilé ìtẹ́jẹ́ ọkùnrin mẹ́rin àtàwọn ọmọ ìkejì náà ìtẹ́jẹ́ márùn-ún ìtẹ́jẹ́ obìnrin àwọn wọn pa wọn pọ̀ jogún bàbá àgbà èyí tó jáde láyé lọ́rọ̀ mi sọ pé yóò dé kúrò lọ́rùn sí àwòláàdì kan. ṣé wàá sọ pé àwòláàdì ìyá ìdọ̀kọ̀nù sí ìdákàlọ̀ ń ta atọ́kùnrin atọ́bìnrin méjèèjì ló kún yọ ọ́nù o. lẹ́yìn ìjẹ́ ní àwòláàdì atọ́kùnrin atọ́bìnrin àwòláàdì gbogbo wọn ọmọ ni wọn kọ̀yí sáàmù dákàrò wáládá wàlúùnkà wáládá alùpùpù ọkùnrin ká sọ pé yà wáládá alùpùpù obìnrin náà ká sọ pé yà wáládó ṣùgbọ́n fàyídà fún sílà tábà fẹ́ ṣe olùyàtọ̀ láàrin wọn ibùnù láàlò fún ọkùnrin bíntù láàlò fún obìnrin. fàtúkìlà kò ní abúlé lè gbọ́kọ̀ àwọn tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n jẹ́ akọ nínú wọn àbùnáwò láàpè wọn àwọn tí wọ́n jẹ́ obìnrin bànáàtù láàpè àwọn tí wọ́n jẹ́ obìnrin. àmì ìdàkánì wo náà lè àwòládùn wọ àwòládùn bàní pàlẹ́bí yàrá ìtàn àwòládùn ṣẹlẹ̀ tó kù bá fún obìnrin méjì yẹn ni pé bàbá àgbà wọn rè é ọwọ́ abúlé méjì báyìí bẹ́ẹ̀ tẹ̀ ọ́ ó bí maka lójú ayé bàbá àgbà lọ́mọ kan kù mọ́ ṣùgbọ́n ọmọ kan kó tó di pé yóò kú ó ti bí àwọn ọmọ kan àwọn ọmọ rẹ̀ tó náà bí wọn àwọn náà tó ti ní àwọn ti bí àwọn ọmọ ẹni kó ti di pé ní mẹ́ta báwọn ẹni pé ojúlówó ọmọ òun ti kán lójú ayé bàbá rẹ̀ ṣùgbọ́n jáde láyé. ó ti bí àwọn ọmọ àwọn ọmọ rẹ̀ náà tó ti bí àwọn ọmọ ajẹ́ bàbá àgbà tó kú ó fi ọmọ ọmọ oṣù wọn lẹ̀ sáyé ọmọ ọmọ ọmọ oṣù wọn lẹ̀ sáyé tí wọ́n wá para pọ̀ báwọn àwọn òní ọ̀wà jẹ ogún bàbá wọn tàbí báńkọ́ bàbá àgbà ọjà lè láyé tí bàbá àgbà tó jáde àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọkùnrin àwọn náà tó ti bímọ bóò láti wá pín níbẹ̀ pé àwọn ojúlówó ọmọ wọn bẹ́ẹ̀ lẹ̀ àwọn tí ọmọ àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n jọ àdúgbò rárá àwọn tí ojúlówó ọmọ àwọn wọ́n ti báwọn tí ọmọ فالذي يرثه فالذي يرثه هم أولاد الصليب àwọn tí a jẹ òbílú ọmọ dandan àwọn ni wọn dòwò èé ti rí lèkọ́ọ̀lì rọ̀sọ́lì sallallahu alaihi wa sallam orí ọ̀rọ̀ ànábì ni tó sọ pé ẹ fáwọn tí ọlọ́run ti sọyé tí wọ́n jẹ́ ń bi ogún ẹ̀fọn alẹ́kùn wọn èyí tó bá ṣẹ́kù fọ̀lẹ̀ àwòlárọ̀jò ní dákàrí ọkùnrin tó bá jẹ́ alásùmọ́kù pẹ́kípẹ́kí jùlọ oníkẹyà kóyò sábà ń sọ nípa ẹni tó súnmọ́ bàbá àgbà tó kú àwọn ọmọ rẹ̀ ìmídìtì ọmọ gángan àwọn ní á súnmọ́ ju ọmọ ọmọ lọ ṣùgbọ́n ṣe ní láàánú kọ́lọ̀ nǹkan sànú wa ọ̀pọ̀lọpọ̀ ní òbí a sọ pé àlẹ́tọ̀ láti fi owó wa ká tó jáde láyé kò sí tó ìyẹn lè ṣe wà sí ìyàlẹ̀ fẹ́yìn tí ọ̀bà ní jẹ níbi ògún bẹ́yẹn bá ṣe wà sí ìyà àtọ́ọ̀lẹ̀ fẹ́ tó ti pé yọ jẹ́ níbi ògún a sọ pé àní sí ìfún sáàfì gbọ́ sáàfì gba ìyọ̀ǹda lẹ́nu àwọn tí wọ́n jẹ ògún ìlágbájá báyìí ọ̀rọ̀ àwọn tẹ́ jẹ ògún ni o ṣùgbọ́n bàbá yín ṣe wíìlì fún tẹ́ ẹ fara náà abẹ́ ẹ fara náà tẹ́ bá láwọn fara náà wọ́n fún un àti kí yọ̀gbà wà sí yà yóò wù lówó rárá wa àfaramọ́wò ìyẹn jẹ méjì kọ́ làbá rẹ̀ wáyé kọ́ máa ń wíìlì wáyé kọ́ wíìlì lọ́ba fẹ́ gbà kọ́ ba wíìlì ogún kó fi lẹ̀ fa àti kọ́ jogún kó fi wíìlì lẹ̀ àti pé ẹni tí ọba jẹ ogún a kì í ṣe wíìlì lẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ògùn kọ́ náà kọ́ sàmì wa wọ́n mú ẹnì kápẹ́ pé ẹrú ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n kó tó jáde láyé ló ti pé òun rẹ̀ lẹ̀ ní òun kódà ọmọ ọmọ o tó fún nípò níbi òmù táwọn tí a ti di ojúlówó ọmọ ẹ̀ǹdẹ̀ ẹ̀ ara ẹni tó ti fi ń gbà tí ó pin fún ẹ̀ ló fún ẹ̀ńtọ́jọ́ kan di mẹ́fà ló fún ẹni lé méjìlá àwọn obìnrin bíi mẹ́rin àti nǹkan tọ́jọ́ kan àwọn wá ń di bóyá kó dáadáa ọmọ tí wọ́n bá ti kùn pẹ̀lú ìbò láwọn. tòjú gbogbo ẹ̀ lọ ni wípé òfin ọlọ́run ní kẹ́ ẹ̀ bí á tẹ̀lé ọlọ́run nímọ̀ nípa wa ju àwa gbọ̀ngàn lọ nínú àyà ẹlẹ́ẹ̀kọkànlá nínú sọ́lọ́tò mẹ́ta ọlọ́ni àbá òkun wá àbìnà òkun látàdúró ayò àbúrọ̀kù àbìnà fún àwọn bàbá yín àbáwọn ìyá yín àbáwọn ọmọ yín tẹ̀lé èwo ni ó ṣàǹfààní fún yín jùlọ ẹ̀ mọ́ ọlọ́ni kan lọ́nà tó sábà sọ nípa ogún pínpín fún ọlọ́run lọ yànnà ní ìkọ́pọ̀ jù ń bẹ́ o látàrí kíni látàrí kíni òun ló nímọ̀ nípa wa ju àwa gbọ̀ngàn alára lọ. tuntun tá a bá débẹ̀ ní wípé tó kù bá jáde láyé ó fojú lówó ọmọ ó fi hàn lẹ̀ láyé lọ àwọn tí a tún jẹ́ ènìyàn ọmọ ọmọ ọmọ ó fi fi hàn lẹ̀ láyé lọ. tí wọ́n yẹ ẹ̀kọ́ ni wọ́n kán yẹ kán dìnà pátápátá àwọn ojúlówó ọ̀nà àwọn nìkan ni wọ́n lẹ́kọ̀ọ́ sí ọ̀hún láti jẹ. afa àtún wá ń tẹ̀síwájú pé wàkàdálìkà àìdán àlẹ́ ẹ̀kọ́wàtò wàlẹ́ àkọ́wàtò lè áp àwòlẹ̀ àṣekọ́ yunazalon mẹ́ńdílàkà àwòláàdì àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá kó kú lọ́kùnrin ẹ pé ìyá kan bàbá kan ńlọ́jọ́ báwọn àkókò tí wọ́n kú àwọn àkókò tó kú àbáwọn tó ṣe pé ìfọ̀lì ábì òní wọn bàbá kan bàbá kan náà lọ́jọ́ bí àwọn àkókò èyí tó kú فإذا كان له إخوة وأخوات من الأبوين أو من الأب فإنهم يقتسمون المال للذكر مثل حظ الأنثيين tó bá ṣe pé òkú tó kú ọkọ àwọn tí wọn jẹ bíi ọmọ ìyá yẹn pé kò sí bàbá kò sí ìyàwó kò sí nǹkan kan àwọn ọmọ ìyá rẹ nìkan ni a fẹ́ gbé kúrò rẹ àwọn ọmọ ìyá rẹ yìí ìyá kan bàbá kan náà ló bí wọn papọ̀ àwọn nìkan ló ní láwọn tí a lè dogo rẹ kò tó bá ti rí báwọn tá a rí ọmọ ìyá ọmọ bàbá ọkùnrin ọmọ ìyá ọmọ bàbá obìnrin tó bá ti pín ogún àwọn ọmọ ẹni tí a ń tara ẹni jáde tí a ń dọ́kùnrin obìnrin bẹ́ẹ̀ láti fún un bó láti fún un pé ìdátàrí nípò àgbàrá ìgbàyà yìí a kò ṣẹ́kì òun ọmọ mú méjì ẹ́ àwọn obìnrin tí a ń jẹ́ méjì àwọn náà mú méjì yẹn ni pé ìdátàrí nípò àgbàrá ìgbàyà yìí yóò máa jẹ́ tẹ́ni tó bá jẹ́ ọkùnrin nínú wọn irú ìpín méjì yóò máa jẹ́ ti obìnrin méjì yóò máa jẹ́ ti ẹnìkan nínú wọn ìdákaná sí dáràjà tí ń wá hídà sí ni o tó bá ti pé ipò kan náà ẹni àdìjọ wà ní o torí ọ̀rọ̀ náà bá tó sọ pé wà ń kaná ikhwatan rijalan wa nisaa falidhakari mithlu hadha al-unthayayni ẹni tó kò bá fún àwọn tó fi ilẹ̀ ọmọ ẹ̀yọ́ ọmọ bàbá lọ́kùnrin lóbìnrin bá a ti lọ́kùnrin bẹ́ẹ̀ la lóbìnrin

ìta àti mà ní pé ànàlẹ́kùn wa tẹ̀yàtàfà wà tóru sábàtọ́ nípa àwọn ọmọ ìyá òkú àwọn náà tún jura wọn lọ ipò wọn ó fi fẹ́ẹ́lú jura wọn lọ ẹni tó ṣe pé òun àtòkú bàbá kan ìyá kan ìlóbi wọn eléyìí òun lágbára jẹ tó ṣe pé bàbá nìkan ló pa wọn pọ̀ lọ ẹni tó ṣe pé bàbá nìkan ló pa wọn pọ̀ òun náà tún lágbára jẹ tó ti pé ìyá nìkan ńlọpàá wọn kọ lọ làbá wa fẹ́ nà ní pé sẹ́mà ẹ̀kọ́ tó tó fi bá wa kú ìgbà tí ó fi sáyé ọmọ ìyá rẹ̀ ló fi ọmọ ìyá àwọn tó ti pé ìyá kan bàbá kan wọn ó fi hàn lẹ̀ sáyé lọ àwọn tó ti pé bàbá nìkan wọn ó fi hàn lẹ̀ báyé lọ ajé pé fàáyínà ìlè ń tọ́lọ̀ bá ti árí báwọn àlẹ́ àwòlá àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jogún ó mọ̀lẹ́ àṣẹkọ́ wọn làwọn tó ṣe pé àwọn àtòkù bàbá kan ìyá kan ẹlòdò wọn kí ló fà á lè á ní àwọn ọmọlẹ akọwa torí pé àwọn ní lágbára jù kí nìdí agbára wọn ni pé wọ́n gbọ́dọ̀ bàbá wa wọ́n tún gbọ́dọ̀ ìyá wa ṣùgbọ́n àwọn ti bí igun bàbá nìkan làwọn gbà wá tí ò níyà nínú wàhùn la ẹ̀kọ́wà mìíràn àbù tí àwọn tí wọ́n jọ mọ̀ bàbá wọn àwọn ò ní jẹ ogún pẹ̀lú àwọn tí wọ́n lágbára jù wọ́n lọ àwọn ti wà ń bẹ̀. wọ̀rọ̀ tó ní sallallahu alaihi wa sallam rẹ̀ torí ọ̀rọ̀ ànábì tó sọ pé ntọ́ bá sẹ́kù lẹ́yìn táwọn tí a ń nípìn ìfihàn tó jẹ́ ààyè ọ̀tọ̀ tí a bá ti rí mú ti a tán wọlé áwòlà àbọ̀jùlù ìdátarí ọkùnrin àbẹ́ni tó bá kú mọ̀ mọ̀mọ́ jùlọ òun yóò jẹ́ tó bá ń sọ nípa yẹ́pọ̀lẹ̀ àṣekọ́ àti lè ábè àwọn tó yẹ pé bàbá àti ìyá àwọn papọ̀ àwọn súnmọ́ òkú ju àwọn tó ṣe pé bàbá nìkan lọ́pàpọ̀ lọ tó kù bá wá tó kú bákan náà ó ṣe pé àwọn tí a jọ àwọn àtòkù bàbá kan náà ló pa wọn pọ̀ ṣùgbọ́n ìyá tó bí wọn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn yẹn ń bẹ lọ́tọ̀ àwọn tó ti pé ìyá nìkan ló pa wọn pọ̀ tí ò ní bàbá ná àwọn yẹn ń bẹ lọ́tọ̀ àyíkọ́ lọ́dọ̀ Yorùbá ni àwọn tó ti pé ìyá wọn papọ̀ lárò pé súnmọ́ òkú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní sẹ́ríà àwọn tó ti pé bàbá kan náà ni ló bí wọn tí ò ní ìyá ní sẹ́kẹ́ yọ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn súnmọ́ òkú nínú sẹ́ríà yẹn tó ti pé à ah, ọmọ ya mi ni, ya kan lọ́dọ̀ bí à bàbá mi kálọ́kọ̀ yà fẹ́ tọ́ àwọn eléyìí lágbára ní bá a jọ wà ní ogún ah, ọ̀yà ọ̀yà kòtò náà adékòtò bá ti àrí báwọn àwọn tí wọn bá ti ń lágbára wọn máa gbá wọn tí wọn ò lágbára kó nǹkan wọn máa gbé wọn mọ́lẹ̀ àjẹ pé ìdánil àn àrùbáwọn mọ̀rọ́ sí mi àwọn tí ó jẹ ogún tó kù bá jáde láyé tán tàbá ní ká máa gírèdì wọn ọ̀nà mẹ́rin ní akúnṣe ìpín àkọ́kọ́ àwòládùn sọ́nbè àwọn tó fẹ́ kí ọmọ òkú gangan ni wọ́n bàrá àbí òkú ni àgbàjáde ọkùnrin ní àní obìnrin ní àní tàbá lọ́kùnrin àtọ́bìnrin tí wọ́n bá jọ papọ̀ adékèlè zákàrí bí sọ̀rọ̀ àbẹ̀rẹ̀ àyẹ̀ irú tí ọmọ jẹ́ tọkùnrin méjì ni ọmọ jẹ́ tọkùnrin kan ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì àwòládùn ìbànú yìí àwọn tó ti pé èmi ọmọ ní ajẹ́ tó fò tó kú ẹni pé àwọn ọmọ ọmọ òkú ìdásàwọ̀ ó fi dárọ́jà wáyé pé ipò kan náà ní wọn bá wà ní o yonaza ló ní mẹ́ńsì látàlẹ̀ àwòláàdì láì kókò wọn bákan náà ní ẹni pé ọmọ ọmọ ẹni ajẹ́ tabali ọmọ ọmọ òkú tabali ọmọ ọmọ òkú tó ọmọ ọmọ òkú òun ò ní jogún pẹ̀lú àwọn tẹ́ ọmọ ọmọ oyè o yunifásitì ní mẹsàlá tàbí àwòlá lè gbà kàdé ní sàá fẹsẹ̀ ìtàyẹ yìí káyé pa àwọn ọmọ àwọn ọmọ ọmọ òkúrú àrọkùnrin àrọbìnrin nínú wọn tó bá a ti pín ogún àwọn ìpín àkọ́kọ́ láti ní ìjẹ náà ibi ọkùnrin bá ti mú méjì ẹ̀yọ̀ kan lọ́wọ́ ìpele kẹta ó ní àlẹ́ ẹ̀kọ́ lẹ́ àwọn tó ti pé bàbá kan ìyá kan ńlọ́bà àwọn àkókò tó kú yálà ọkùnrin yẹn ni àbómi ìdìlẹ̀dìlẹ̀ lónìí náà nílẹ̀ tẹ̀lé ọ̀la ipò àwọn ọmọ òkú ipò rẹ̀ láti rìn sí tàbí kò àwọn ọmọ ọmọ òkú ìbọn láti rìn sí bàyẹ̀ tẹ̀síwọ́nà náà ẹ̀kọ́kùnrin àti obìnrin bá ní wọn á pín ogún dúkìá tó kù ilẹ̀ á láàrin wọn bó láti pé ọkùnrin bá ti ń lọ méjì ẹyọ kan lọ́kùnrin lọ́kùnrin tàbí nǹkan tó bí méjì ọmọ gbà lọ́kùnrin ẹyọ kan òye ọgbà ìpele kan àlẹ́kùá nínú àbọ̀ ìdálámìyà fún ẹ̀kọ́ àṣẹkọ́ ńlá àwọn ìpele kẹta làwọn tó ti pé àwọn àtòkùn bàbá kan náà ló ń bí wọn pẹ̀lú májèmú mi o kọjá pé àwọn ẹ̀kọ́ àṣẹkọ́ àwọn tó ìpé bàbá àti ìyá wọn àwọn àgbẹ̀wò bákan náà lọ ṣe rí wọn mọ wà pẹ̀lú wọn tó bá ti wà pẹ̀lú wọn ó ṣe ń ṣe kọ́mẹ́lì jẹ jẹ òun pàpọ̀. wọn ní síbò àwùlá ìsàmìnà tàǹsí bá àwọn tó ti pé wọn jọ jẹ ogún papọ̀ ọkùnrin ọmọ méjì tó lóyún ọmọ ẹ̀yọ kan tàǹsí ìbùdá máa pe ìpín ìpín wọn. wọ́n yóò kọ́ ìnàdàkàrọ̀ ọ̀hún yóò hàn sí ìgbòho ń ta wọn àti pé obìnrin èdè à ń sọ́bà ṣùgbọ́n ọkùnrin ni lọ́sọ̀dẹ̀ tí ọ̀jẹ̀ kàn sí i yẹni pé obìnrin bá kó ìfò nìkan ní ọ̀bà jogún á fún ní ọ̀jẹ̀ ṣùgbọ́n tá bá ti lè rí ọmọ ìyá rẹ̀ kọjá ọkùnrin pẹ̀lú ẹ̀ bàbá wọn àwọn bàbá ọkùnrin òun náà ni bàbá obìnrin bàbá náà ló ti jáde láyé báyìí obìnrin ò ní jẹ one over two náà òun àtọkùnrin wọn jọ pé òun ibi ọkọ̀ ńlá ti mú méjì ni wọ́n mọ̀ mẹ́rẹ̀ ọ̀rọ̀ ìdí ń jẹ́ táwọn òbí rẹ̀. وذلك لأنه لو لم يكن إلا إمام níta àti mà ní pé tí ọba sí obìnrin yálà àwọn ojúlówó ọmọ lóbìnrin àbọmọ ọmọ àbí ẹnkọlẹ ààbò àbáwọn tí wọn jẹ bíi ọmọ ìyá ọmọ ọmọ bàbá nìkan ó kú làwọn rí tẹ́lẹ̀ fáwọn ọmọdé kàbáyé àti lè lẹ́yìn olóyè bí ọba ti di àwọn ọmọkùnrin wọn ìbàjẹ́ ní ìsùn ní ìbàjẹ́ nínú òògùn. wọ̀yẹ̀kùnù ní rọ́ọ̀sù ọ̀nà mílíọ̀nù àtòlùfẹ́ fẹ́ẹ́bà wọn nìkan ní ẹ̀ńdá wà ní ajá obìnrin méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ tí o bá sílì wọn ìbàjẹ́ fẹ́ẹ́bà nìkan ló dá wà fàlà nítò ìbàdẹ́ ẹ̀yọ kan jẹ fàyídà káà ní náà bọ́kùnrin ọkàn bá ti lè là wọ́n láàrin wọn à ní lẹ́tọ̀ọ́ sí méjì tàbí sọ̀rọ̀ báyìí nìyẹn kàn sí ìbùnú ọ̀jẹ̀ ẹ̀yin ẹmú ti yín ẹbí yòókù lẹ̀ bá wà á ti máa bò láti pín àwọn ọkùnrin òun méjì àwọn obìnrin ọ̀nà mú ẹ̀yọ ọ̀kan. ọ̀lẹ́ àkùsẹ̀kì adẹ́pẹ́ àkùsẹ̀kì ìyẹn tó ti pé ọkùnrin ni ṣùgbọ́n òun àtòkù tó kú bàbá kan náà ẹ̀ ló bí wọn tabaliru tabaliru ọmọ ìyá báwọn ó nìkan dóńdó pẹ̀lú àwọn tó ti wípé wọ́n jẹ́ ọmọ ìyá ọmọ bàbá pẹ̀lú òkú bíi tiẹ̀ ṣùgbọ́n obìnrin ni wọ́n mọ́kànlá ni wọ́n ogún ni wọ́n ó nìkan lọ́jẹ́ yọ̀ọ̀kà dípò káwọn ọmọbìnrin kọ́ ọjọ́ tí o bá ṣeré ìyá ń kó lòun nàmìlẹ̀ ìfàlùfẹ́ àtàwọn sí i yọ̀ọ̀bà tí o bá ṣeré wọn yọ̀ọ̀bà jẹ́ kàtí ìlú wọn jẹ ẹni tó dun tó kù lẹ ìyẹn kọ́mú sí náà tó bá kù àwọláwọ̀ ayẹ òun ó mú méjì àwọn ọmọ mú ẹyọ kọ̀ọ̀kan. tó bẹ́ẹ̀ náà ni akọ̀lẹ̀ abẹ bákan náà ni ọ̀rọ̀ ṣe rí lọ́dọ̀ rẹ̀. fàyìdàkánà òun náà kà sáàbù fòrò dé tẹ́pà bá rí àwọn kàtí àti nípa tí wọ́n jẹ níbi ogún tọ́lọ̀ ń rẹ̀ látọ̀ọ̀tọ̀ àǹfààní náà àtàbà fòrò dé fòrò dàrú tàbá fẹ́ pé ogún orí ìṣẹ́ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ní tiwọn èyí tó bá wá ṣẹ́kù á wà láàrin àwọn ọkùnrin àti obìnrin bọ́ ṣẹ́kù ìyẹn bá pé á sọ bàbá ni wọn èyí tó àwọn bí ó kù ẹjọ́ bí ó báyìí ìjọ mẹ́jọ lágbára lọ́wọ́ á sì máa kù sí iwájú kọ́nà lọ. a wà ní oṣù ṣàbáyìí ànábì àmà sábà gbà ọ̀rẹ́ pọ̀ nínú ṣàbánù ànábì òkú tó kán bá àwọ̀ nílẹ̀ rí àyàfi sọ̀rọ̀ mọ̀dánù ànábì ó ti gbà ọ̀rẹ́ pọ̀ nínú oṣù kankan rí àyàfi oṣù ṣàbánù ẹjọ́ wa náà kì í ádùnnìyànjú kárí pé àgbà ọ̀rẹ́ pọ̀ nínú ṣàbánù báà bá lè jẹ́ gíga ẹ̀jẹ̀ àgbìyànjú ká bẹ́ẹ̀ kẹ́ jẹ́ báà bá lè gbà bí ebi ń ó ti ẹ̀sìn mẹ́sàn-án lórí mẹ́wàá nǹkan kan ẹ̀já ní ìdúkọ́lùkọ́ àgbẹ̀ bọ́bá wá jọ̀lẹ̀ àmọ́gbàgbé ọ̀mí àti àti náírì àti ìkọ́sí fifteen náà ẹ̀já ní ìdúkọ́lùkọ́ ọlọ́mọdọ́gba lẹ́sìn wa rọ̀lẹ́ gbẹ́dẹ́ tó kù rọ́mọdáhùn tí ó fi wọlé ọlọ́mọdọ́gba wà láyọ̀ àti àlàáfíà lókè ẹ̀kọ́ wa ná ilé ìwòsàn ọlọ́run àlàáfíà àwọn ọgbẹ́ yìí ọlọ́run kì ibi àkọ́kọ́ sí ọlọ́dẹ àgbọ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi tá àkọ́kọ́ rẹ̀ fún ọlọ́dẹ ọ̀rẹ́ àgbọ̀ lọ́dẹ iṣẹ́ ìṣe wa ọlọ́dẹ àgbàlagbà ìfọkànbalẹ̀ ọlọ́dẹ àgbàlagbà sí nàìjíríà ìyálẹ̀ ìbàlẹ̀ nínú ilé láàrin ìlú àwọn olórí wa ọlọ́dẹ àgbàlagbà àwọn onímọ̀ dáadáa ọlọ́dẹ àgbàlagbà àwọn òkú ọlọ́dẹ àgbàlagbà oríṣiríṣi ìbánisọ̀rọ̀ lọ́dọ̀ tó ń sára àwọn ọ̀dà yàgbàjà balẹ̀ lè lé ọlọ́mọ ìlànà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك Thank you. àbí ọ̀gá tí ìfọ̀kẹ́ àti ìdáná nílò òun náà lè ràn lọ́wọ́ sí ìfọ̀sọ́ pé òun tó jẹ àdébí àlàyé ó ń tẹ́tẹ́ ọ̀gẹ́rọ̀ nǹkan ọ̀gá alárẹ̀sìn olóore ẹni kọ̀ọ̀kan náà ti ya balabalẹ̀ láti tẹ́ ọlọ́run ọ̀gá náà fún ọ̀gá alárẹ̀sìn olóore ìwádìí àti ìyàtọ̀ àwọn ọ̀gbìn ṣàwárí abáyé ìbéèrè ẹ̀rẹ́ ti ya náwó. One, two, Maaleykum salaam. Ìbéèrè tó ń pé ó dá lórí ohun náà láyé ẹni kan wà tí ó fi ló mọ̀ ó lọ nínú ẹgbẹ́ ìwé ìmọ̀ báwo ṣe fi gbogbo ìgbẹ́ ìyẹn ìgbé àárọ̀ wọn ẹlẹ́kìnjẹ́ lọ́pọ̀ wá sí owó ẹni ẹjọ́ ìgbàgbọ́ wá padà kí wọ́n padà wá rí ẹni tí wọ́n máa ṣe ṣé ìgbẹ́ ìgbẹ́ lórí. بسم الله ẹnì kan jáde wọn tó wọn sílé lórí lọ nílọ kákàndá àbò mẹ́ta ló àbò méje àbáyọ màtí màtíláṣí lé àbò mẹ́jọ ẹjá lọ wọ màtíláṣí wọn tó màtíláṣí wọn ọba ń bẹ àbí ẹ̀kọ́ wọlé ni wọn ọ̀tá ni ọjọ́ kìíní ọ̀sẹ̀ kìíní ọjọ́ kìíní irú ẹni báwọn mọ̀fúùdù ni a máa pè ẹ̀ńtà àṣàkókò rẹ̀ bí ó sábò ní ó sì lọ pọ̀ sínú àdìsọ́kókó àdìsọ́kó ńlẹ̀ láàyè mọ̀fúùdù ni a máa pè é ẹ̀rí dáhùn. irú ẹni bá nínú sẹ̀ríà ẹnu àwọn àfọwọ́kù lórí iye ọdún èyí tá a fi ṣe sùúrù dà ó tó ti pé wọ́n fọ̀ ọ́ rẹ̀ tábà sọ nípa pé à ń jogún èèyàn ọ̀nà méjìlá máa ń gbà jogún èèyàn ẹni tó kú mọ́tò àkẹ́kẹ́ yìí tó kú sàmì wípé a ọ̀sá ìsàn lè kú ọkọ̀ bá lè kú iná lójú lè kú oko ní odò lè kú wọ́n fi òògùn lóúnjẹ lè kú tá a rí gbọ́ fún láyé àkẹ́kẹ́ tó kí ní bẹ́ẹ̀ ẹni pé nínú ìdájọ́. òkú láàbù ọdún yìí láti wá rí bí ẹn tó sọnù abẹ́ńtà àtàbẹ́kù rẹ̀ kó tó di báàsì owó rẹ̀ na ọ̀rọ̀ láti àpá àpọ̀ wọn kàn ní àti ìṣòro àwọn nǹkan jẹ́ lẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n fi kú ná ṣùgbọ́n ìfẹ́fẹ́ rẹ̀ tẹ́wọ̀n ti lọ́dún pé ọdún mẹ́rin láì rẹ̀ àgbẹ̀rẹ̀ ọdún kẹrin ọdún kẹrin ní àlìkàájú ọ̀wọ́ agbẹ́dàjọ́ balẹ̀ pé bọ́ lábọ́já báyìí nígbà tí a ló ti fún ìjọ ìyàwó rẹ̀ ọ̀wọ́ àdọ́rẹ̀ ọ̀pọ̀ oṣù mẹ́rin àtọ́jọ́ mẹ́wàá wọ́n fún ogún rẹ̀ ọ̀hún tí bá lẹ́kọ̀ọ́ láti gbà ń wọ́n ti á pin tán dàdúrà yóò bá dé àwọn yàrá wọ bí a ó fún ní ní àná ní òkú nǹkan òkú jẹ ní. ogún tí wọ́n ti ápín kọ́ òjìyà àwọn jáde gbogbo ọjà padà ní. Thank you. 安徽有十五，我比我们。 àwọn máka ti fún síwájú rẹ̀. ó sì yé mi

ọkọ̀ máa kọ̀ọ̀rọ̀ mi àtọ́bìnrin mẹ́ta oṣù yẹn lẹ̀ka yìí lọ. àyè sọ pé tí obìnrin bá ti mú méjì ebi ọkùnrin bá ti mẹ́yọ ẹ̀ tóbi bá ti mẹ́yọ kan méjì lọkùnrin ọmọ mi. ilé tí wọ́n bá lù two hundred thousand ṣé two hundred thousand ọkùnrin ọ̀hún mú one fifty ṣé yóò mú two hundred àwọn obìnrin ọmọ á jà sí ẹ̀kọ́ rárá ọkùnrin á ṣe lórí méjì á ṣe ní orí méjì àwọn obìnrin á ṣe mọ́ lórí mẹ́ta àdékè ọ̀nà mẹ́ta ọ̀nà márùn-ún ni láti ogún ìṣe three hundred thousand bí so three hundred divided by five lójú sixty one twenty ní tiẹ̀ ọ̀jẹ̀ àwọn obìnrin ọ̀jẹ̀ sixty six sílẹ̀ náà pé ó ní ọmọ àti ìyàwó tí wọ́n jẹ ogún tí ẹ̀gbọ́n àbí àbúrò òkú iná tí wọ́n lẹ́sọ̀ọ́ láti jẹ́bi ní ìlú. tí lágbá ìbéèrè yẹn dáadáa òkùnkùn ọkọ̀ máa lẹ̀ láyé àbí àti ìyàwó ó tún wá fún àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ àti mẹ́lẹ̀ láyé yóò ní wọ́n lè fi lórí. ẹgbẹ́ tó ti bá ti lè bọ́ fún sábà ti lè rí ọmọ ọkùnrin gbọ́n òkú obìnrin bàbá nìkan ní òní bìnrin ìyá òní bìnrin ọkọ tàbí ìyàwó òní bìnrin lómi ni bàbá bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n òkú àbúrò òkú òní bẹ̀rẹ̀ fún ọ̀dẹ̀. tí bàbá náà bá tún wá ń bẹ èmi ọmọ ìyá mi ló kú bàbá kan àti ìyá lọ́jọ́ bí mi àti ẹ̀fà kọ́ ní ìgbà tí wọ́n lọ. ó ti bá ti rí ó bá ti rí ẹ̀rẹ́dà ó gba àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n òkú àbúrò òkú ọkùnrin obìnrin à bàbá kan àti a àyàfà wọn yẹ kó àlè kó fún ìdíkà ẹ pé ìyá kan náà ló bí àwọn àti òkú lọ́kàn ìgbà mi ń bẹ wọn lè má jogún o ṣùgbọ́n wọn ó ṣe àkóbá fún ìyá látọ̀rí wọn kò bá lórí ìrọ̀lẹ́ wọn kò bá lórí ọlọ́run pẹ̀lú àyíká ìlàwó ẹ̀ kó àlè kó fún

ọmọbìnrin yẹn kírísítẹ̀ ní àdúgbò ẹ̀ ní. Yeah ìwé kó tẹ̀lé ẹ̀sìn wọ́n jáwé wọ́n jáwé jáwé àwọn àbúrò yẹn àwọn ọ̀rà tó àwọn tó wá tó wá lọ sí tó bá ṣe ní láyé mi tó mo lè ti dà nípa mi tó lè jẹ pẹ̀lú àtúndà tó wọ́n fẹ́ àbúrò mi láti ẹ̀sìn yẹn nígbà tó má lọ sí tó lè fi wọ́n ìdílé ìjọba ìjọba ìjọba àwọn ọ̀rọ̀ tó ń jẹ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ń bá gbọ́yé dáadáa náà bá ní ọmọ ìyá àbí ọ̀rẹ́ tó sì pé ewó ṣe gbò oníṣẹ́ rẹ̀ ọ̀tẹ́ yẹn ni o àbí tó bá fúnyàn ní nǹkan àbòṣíyàn lálejò oúnjẹ tíyàn lọ kí lé lè jẹ àbí yàn lè jẹ síbẹ̀ náà pé alákọ̀ọ́kọ́ náà. kò sí ní tó burú láti já ewé láti já egbò láti fi ṣe ìwé. تداووا عن عباد الله فإن الله ما أنزل داء إلا وأنزل معه دواء Ànábì lẹ́yìn tẹ́ jẹ́ ẹrúsìn Ọlọ́run ẹ máa lo oògùn sí àwọn omi tó bá ṣe yín torí pé kò sí ìdáhùn kan rí àfikọ́jẹ́ pé ntí ọmọ jẹ́ ìwòsàn fún ọlọ́run ti dá àtìlẹ́gbẹ̀ẹ́ njọ́ táwọn ti ń bẹ táwọn òbí ti ń bẹ ntí ọmọ jẹ́ oògùn rẹ̀ ọlọ́run ti dá àtì ẹ̀ ń nànà ẹ̀ ń tí ọmọ bù ẹ̀ lásàmì ìlànà ẹ̀ covid ni ọ̀lá ìkótó kọ́lọ́n kótó wọ́n hàn sáyé bọ́lọ́n ti ń dáyé dá ọ̀run ntí ọmọ jẹ́ ògùn rẹ̀ ọ̀lá ti dá kọ̀kan fẹ́ jẹ́ àti ìmọ̀kálíbà àjáwọ́ kò lè àwọn àbájẹ́ mi ojú gbogbo ẹ̀lọ́ni wípé kò sí tó burú fún mùsùlùmí láti lo ewé àti egbò tí àwọn ìjọba ṣe lópin ìgbà tí ọba ti di wípé torí wẹlé àárọ̀ kùtùkùtù nìkan lọ́jà tó bá ti ájà ìlú ló lò tọ́ba lò gan tọ́ba ti wẹ̀ ìyá ìrírí ọ̀nà bá ti pín mẹ́ta ìbẹ̀ ló lò ó tàbí òjijì kan ọ̀la kan bá ti ní gbogbo eléyìí nù àǹdáni ti wọlé ṣùgbọ́n kàn ló fílè ní gbogbo àsìkò tí o sì ké bóyá mò ń bọ̀ ẹni ti dáná dàpọ̀ tí o sì ké bóyá ògèdè kan lè yín ọ̀pa ọ̀fọ̀ kan lè yín ọ̀pa tí o bá ti ní inú ẹ̀yìn àwúre àbí ọ̀sẹ̀ gígùn ní nǹkan nǹkan ọlọ́run tà mọ́ wa àwọn tí awúrẹ́ ànábì ti kọ́ wa awúrẹ́ tó dájú àtẹ̀kẹ́ ń bá wa fún wọlé odidi awúrẹ́ yìí ọ̀kúnṣe tẹ́sí olórọ́gbà kan ẹ̀nà òkà nípa àárọ̀ ànábì náà ẹ̀mí wọn sábà wọn ní pẹ́kọ̀ ẹ̀mí ti àtẹ̀kẹ́ ń bá wa ẹ̀mí àtọ̀rọ̀ ìdàlójì lọ́sọ̀rọ̀ lọ́wọ́ bá wọn tọ́lọ̀ lọ́wọ́ bá yín ọba tí máa forí jẹ́ nínú tẹ́bá ti lè ń ṣe ìsìnkú ọmọ yín ọ̀pọ̀ owó yín ọ̀pọ̀ òjò ọ̀rọ̀ lásìkò rẹ̀ nǹkan kọ́ jáde kò sì ẹ̀kọ́ jáde ìkan náà wọn tàbẹ̀rẹ̀ yìí ẹnìkan wá bá nígbà ń bẹ lọ́rùn afá ẹ̀kọ́ mi láfa ẹ̀kọ́dọ́ àti máa ṣe fún mi ìyàwó mi ò lóyún mo fẹ́ kó bí náà ó ní àti àtẹ̀kọ́ náà ìkan ló ń gbọ́jà kalẹ̀ òun lè ta ó ní àti àtẹ̀kọ́ náà wọ́n tàbí lórí ìfúnnáà ní àtẹ̀kọ́ náà ní tọ́ fún mi ní àtẹ̀kọ́ náà ẹ̀tọ́ ajókòó fi lẹ́nu yàrá sáyìn ẹni wá ó lóun fowó òní àtàkùnlá eléyìí ló ń wọ́mọ òní àtàkùnlá eléyìí ní sẹ́ni òní àtàkùnlá àwọn oníṣẹ́ ọ̀gbọ́n sọ́dọ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́kẹ̀ lọ́dà fún ẹnì ọ̀kánì ọ̀fàárọ̀ yìí ó ṣe lè sàmà àlékún ìrọ̀rọ̀ tẹ́bájú tọrọ ọ̀darí jẹ́ ṣe sákìrìlá ojú ọmọ ọ̀rọ̀ dáadáa kò ní wọlé kò ní fátẹ́gùn kò ní bàǹkókó jẹ́ kò ní lulẹ́wó kò ní dasọ́gbòrò kò ní ká òrùlé ẹ̀hẹ́n wáyé dédé fún mi àmúwálé nàìjíríà owó ọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀ odò ọ̀sán ló fi ẹ̀kọ́ dùn lódò bá ti ṣiṣẹ́ dáadáa ẹ̀ẹ́dẹ́gbà àlùmọ́ọ́nì oríṣiríṣi ẹ̀mú jáde ní odò látàrí pé mi ètò ìgbàlódé tó àwúrẹ́ ànábì tó kọ wà àwúrẹ́ mi ẹ nǹkan mìíràn aláwòrán ìtẹ̀rí àní ẹlò níbù ní bá wúni ẹ̀rọ kẹ́ni gbogbo ẹni tó bá jẹ́ pé ọ̀nà jẹ́ ọ̀nà mú rẹ̀ tó bá ti lè rú sí dá máa yẹ̀rí múkà ìlà máa lá yẹ̀rí múkà tó bá ti ń sọ́nà ìdíje pàtì lọ́kùnrin tí ọ̀pọ̀lọpọ̀ ìdíje òdodo ọ̀pọ̀ máa balẹ̀ lẹ́yìn tó mọ́rọ́ yọ̀ọ́ máa lọ yọ̀ọ́ máa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ ní létí ádám ẹ̀jọ́ méjì rọ́bà ní àti mẹ́tì ìjọ ní سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك